èyí tó tóbi wa na'udhu bihi min shururi anfusina wa sayyi'ati a'malina a sì ń wáṣọ pẹ̀lú ọlọ́run níbi aburú tí àṣetán tó máa ń pààyàn láṣẹ rẹ̀ wa sayyi'ati a'malina gbogbo àwọn ìṣẹ́gbú tẹ́mi máa ń fẹ́ ṣe kọ́lọ́mọ́sà ìsọ níbẹ̀ ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa mo kí wa ní àwa jama'atu da'wa ọbẹ̀ ìlérí fadilatu sheikh Qamaruddin Ajala abidahullahu ta'ala èdèrí gbogbo àwọn ọmọ ìyá tí a dúó lásìkò tí súnna sọ wọn lójú ọ̀nà ahlu sunnati wal jama'a abẹ́lẹ́wọ̀n ọlá kọlọmọ́sá ìsan gbogbo wa lẹ́san dáadáa ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n fún wa ìdánilẹ́kọ̀ọ́ tí ọgbà omi lójú mìíràn ni tẹ́yìn bá ní àròjinlẹ̀ nípa àwọn tí wọ́n ń pera wọn ní mùsùlùmí tí wọ́n sì ṣe mùsùlùmí alifirikọtu adọ́ọ̀là àwọn ìran ìran ìjọ ìjọ mùsùlùmí group group tí wọ́n kóra wọn jọ tí wọ́n sì ń sọ pé mùsùlùmí làwọn wọ́n sì ṣe mùsùlùmí nísì ń bẹnu wọn tó jẹ́ pé kò tí ì kú ní mùsùlùmí nítorí pé ní ń ṣe kò tí ì yọ kú nínú Islam. No àmọ́ etí ń ṣe nì àwọn etí ń ṣeun ó ní ìdíkákò ìtàkìyèsí alifirikọtù dọ́ọ̀la àwọn firikọ tí wọ́n ti sọnù ọlọ́run ọlọ́mọṣẹ́ ṣàánú gbogbo wa wọ́n lọ́ọ̀ àwa la mọ̀ pé wọ́n sọnù lọ́dọ̀ àwọn àwọn ògbà fáwọn sọ̀rọ̀ bọ́rọ̀ bá ti wá di èèyàn láàrin èèyàn méjì ètò kù tá a fi làjà òun náà ni alìkìtàbù wá alìkọjú rẹ̀ síbi ọba wù wá èyí lè ra bàtà tó wù èyí lè ra aṣọ tó wù àwọn wọ brown èmi wọ butter color kálukú ni ó wọ tọ́ba wò ni ó ṣe tọ́ba wò tọ́ba ti dọ́rọ̀ ayé àbẹ̀yí tẹ́sí bá ṣe léwọ̀ àmọ́ tọ́ba ti dọ́rọ̀ ẹ̀sìn fọ́tọ̀kọ́pì ni láṣẹ èyí tí wọ́n ń pè lẹ́sìn lánàá lójú ànábùwà Muhammad òun náà ni yọ́ọ́ máa jẹ́ ẹ̀sìn lénìí òun náà ni yọ́ọ́ máa jẹ́ ẹ̀sìn lọ́la àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wa lénìí ọ̀rọ̀ wa di gbọ́dà pé ẹni tó mọ̀nà gan ní tún dáòtò ara yìí pé sóhun wà lójú ọ̀nà báyìí abẹ́lẹ́ wọn lọ́mọ́sá ìsànú wa gbogbo ìtókù díẹ̀ káàtó inú ọ̀rọ̀ ẹ̀sìn wa tí ò ti lójútu ọlọ́mọ́sá di lójútu èyí tó ti ń da tá a ti ń ṣe bọ́lọ̀ sí fẹ́ àṣetáàní àlèmọ̀lẹ̀ òun tí ma ń dáyàn lọ́nà kọlọ́mọjọ dá wa lọ́nà alìsílámù dínú lọ́hàp wọ̀lì ìsìlámù wáhìd نبيه واحد كتابه واحد بيانه واحد ẹ̀sìn wa ẹ̀sìn ẹyọ ọ̀kan ni ànábì tí wọ́n fi rán ànábì kan ṣoṣo náà ni tírà tí wọ́n gbélé e lọ́wọ́ alukur'an ẹyọ ọ̀kan ni bayanu alukur'an òun ni sunna ẹyọ ọ̀kan lòun náà kayfa taftarukul umma bọ́ọ̀ wá ni àwa tí a jẹ́ tí wọ́n ń pè àwa tí wọ́n ń pè bóò láṣì wá máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́wọ́n bá sọ nínú al-Qur'an al-Karim ba'da a'udhu billahi minash shaitanir rajim suratu zariyat aya 54 ọlọ́wọ́n bá ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun àdá omi èèyàn àtàlíjànú lásán ilá lè yá àbòdó ní torí kẹlẹ̀ wá sìn mí láti dá yín áyà yẹn ti kílẹ̀ náà lùkọ̀rán ọlọ́run ti sọ tó ń torí ẹ̀ dá wa ọlọ́run jẹ́ àṣẹ nǹkan míì tọ́lọ́run dá wa fún o àdúrà ńlá ni o nítọ́lọ́run torí ẹ̀ dá wa ní kọ́lọ́mọ́sà jẹ́ àmà ṣe ọlọ́run tó wá ń sọnù áyà míì nínú sọ́ọ̀tún Al Imran ń wá òòtù ọlọ́run bá ní ya ayyuhal ladhina amanu ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo ittaqullaha haqqa tuqatihi ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ẹ o wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú àfikẹ́ kú sínú islam islam ọlọ́run rí fàásí islam tá nábì ṣe kìí ṣe islam yìí tí wọ́n dálẹ̀ lẹ́yìn ànábì islam méjì ló wà kò sílùú tí ò sí islam méjì islamu alimuwaafiki lili kitabi wa sunna islamu tó jẹ́ pé ń tàbá ń ṣe a máa mú ẹ̀rí nínú alukurani àti sunna lérí tá ń ṣe àti islamu islamu àwọn àgbàlagbà islamu àwọn bàbá islamu àwọn òbí wa islamu ìlú wa òun ọ̀lẹ́rìnú tíra àti àti sunna shaitan la'anatullah alayhi ó lérí ó lérí ó tún fi ọ̀kan nínú ìròyìn ọlọ́run ó fi sàdúwà ẹ̀gbọ́n tó wí ní suratu aya 82 to 83 qala fabi'izzatika èṣù ní mo fi ẹ̀zà rẹ̀ ẹ̀zà rẹ̀ mo fi bẹ̀wọ̀ ọlọ́run ṣe mọ̀ pé ìtàǹgbọ́yé ń bẹ̀ ni pé agbọ́dọ̀ fi nǹkan mí ìbẹ̀lọ́run lẹ́yìn kíni ìròyìn rẹ̀ ṣètọ́n gan nígbà tí ó ṣe pèlé rẹ̀ ó ní fàbí ẹ̀zàtìká ó ní eré burúkú tó ń wà òun fi ìzà rẹ̀ òun fi béèrè ẹ̀ láògùn yánnahum ajma'in ń sọ àwọn ọmọ èèyàn nù illa ibadaka minhumul mukhlasin àfàwọn ẹrú rẹ̀ tó bá là àwọn nìkan àwọn ni wọ́n bọ́ kò nínú aburú mi wàhálà mi àwọn tí ọba là á jẹ́ pé ọlọ́run ọba ní máa ń láyàn àlèfẹ́rẹ́kọ́tù nájíà kéèyàn wà láàrin àwọn ìjọ ànájíà tọ́lọ̀ ní kí wọ́n kú nínú wàhálà ayé àti tọ̀run Allah ní máa ń invite yàn Allah ní máa ń fìyàn síbẹ̀ ọlọ́run mọ́ṣá fèmí àti yín sínú wọn. anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ní ọlọ́run ọba sọ ní hadith al-qudusi ibadi hunafa kullahum gbogbo àwọn ẹrú mi mo dá wọn lẹ́ni tí wọ́n ní ìgbàgbọ́ sọ́lọ̀ nìkan fọ́dítà lẹ́tùhùn ṣayàtínú àdínìhìm àwọn èṣù àwọn ni wọ́n fà wọ́n kú ń bẹ́ẹ̀ àwọn ni wọ́n mú wọn kú nínú ìmọ̀nà àwọn ni wọ́n sọ wọ́n nù ṣayàtínì yìí àwọn ọmọlẹ́yìn èṣù ni wọ́n ń pè bẹ́ẹ̀ tá à ń pè ní àjìn àlìjẹ̀nu ló ṣe jẹ́ pé gbogbo ìsìláàmù táwọn èèyàn bá ń ṣe tí ẹ̀ bá ti rí ìtọ́kasí nínú alukurani àti sunna àlìjẹ̀nu lọ́dá ìjọsìn yẹn lẹ̀ á padà ṣàlàyé àwọn tàríkà tàríkà àwọn fíríkọ̀ fíríkọ̀ tọ́dẹ́gbà àwọn jẹ́nu lọ́dá lẹ̀ nítorí pé nítorí bá ti yapa sí alukurani àti sunna èṣù lọ́dá lẹ̀ àṣetán lahu asliha wa àdọ́muha silahan shaitan ó ní àwọn weapon tí ma fi ń bá yàn jà tọ́pọ̀ àmọ́ èyí tó tóbi jù nínú méjèèjì aṣahawatu wa ṣubuhat aṣahawa shaitan tó bá fẹ́ bá tèèyàn jẹ́ ó ní weapon méjì kan tí ma ń lò ṣahawa adùn adùn azina obìnrin olóbìnrin aṣahawatu limaali ma lu àwọn yẹn jìbìtì owó ṣahawatul mansib kéèyàn mọ́ fẹ́ kú lérí ipò gbogbo àwọn ṣáwà yìí ṣètàn kọ́dà nígbà mi ṣáwà tó lè kẹlẹ́ àmì ọ̀rọ̀ tó yẹ kó sọ kí wọ́n gbé níyìn fún yóò sì sọ̀rọ̀ sọ̀rọ̀ débi pé wàá sì sọ títí ọwà bàjẹ́ ṣáwà ni ṣètàn fi ba tiẹ̀ jẹ́ mẹ́wàá ṣe rí ṣáwà yìí láyé lẹ́ni ìdí wa lọ́nà kò jẹ́ aráyè rìn sójú ọ̀nà ọlọ́run ọba wa ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì nínú irinṣẹ́ ṣetán asubuhat òun náà ni kọ́ da ìrújú sínú ọpọlọ yàn kọ́ ọ̀rọ̀ ọmọ yìí èèyàn mọ́ kí wọ́n máa sọ fún yàn pé lágbájá ètò ń ṣe yìí mẹ́rin rẹ̀ wá ebi mùsùlùmí ló pera rẹ̀ ìjọ mùsùlùmí lẹ̀sìn pera yín ìtẹ̀ ń ṣe yẹn níbo ló ní Quran kéèyàn máa gbé ẹ lóòótọ́ ọlọ́wọ̀n lámọ́lẹ̀ àmọ́ agbó ọyé nínú àyà báyìí kí ló dé ṣe mòlúdì ó ní ayọ́ lẹ́dínlẹ́ àmọ́nú sọ́lú alẹ́ ìwọ̀sánlẹ́mú tẹ̀sílẹ̀ ìmá ọjọ́ ra wọn jẹ̀mọ́ ọ̀dà àti rí tíọ́rì pírátíkà bá anábì ṣe kọ́ wa ní tíọ́rì lọ́kọ́ wa ní pírátíkà anábì ṣe sọ́lú alẹ́ àbí anábì kọ́ àwọn sọ̀hábà bí aya kọ̀ọ̀kan ìṣesí ànábì ni wọ́n máa tú kìí sẹ̀yìn lẹ́tù aya ṣubuhati ilé ní ọkọlù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń pera wọn mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run èyí ṣe mùsùlùmí wọn ó sì takú pé eré ẹ̀ náà làwọn ó kú lélẹ́rìí ìmí wọn bẹ nínú àwọn ṣubuhati ìrújú yìí tọ́jẹ́ pé ó sọ̀yàn di kèfèrí èmi ò sọ̀yàn di kèfèrí àmọ́ yàn jìnnà sẹ́sìn nínú àwọn subuhat òun náà ní ṣíríkù gbogbo àlùfẹ́rẹ́kọ́tú àlùmúṣìríkà gbogbo ẹni àwọn ìjọ tí wọ́n bá ń pera wọn mùsùlùmí tọ́wọ́ adé pé ẹbọ ni wọ́n ń ṣe fẹ́rẹ́kọ́tù dọ́là ni wọ́n wọ́n kàn pera wọn mùsùlùmí ni wọ́n ti sọ̀rọ̀ wọlbídìá gbogbo ìjọ mùsùlùmí tí bá ń ṣe nǹkan kan nínú ẹ̀sìn tí ò rí àkọọ́lẹ̀ fún nínú alukur'ani àti sunna ìkàn péré ní ìjọ mùsùlùmí ni kìí ṣèjọ mùsùlùmí nítorí pé iye tí islam gbé kalẹ̀ kì í ṣe ìyẹn àdádálẹ̀ ní í ṣe gbogbo àwọn fírikọ́tù dọ́là pátá èyí tí wọn bá jẹ́ mùṣírikù wọn ó sì máa jẹ́ mùbùtẹ̀dẹ̀ọ́ wọn ò lè bọ́ nínú méjèèjì tí mo sọ yìí èmi àti yín láwa wo ṣe wa àti ṣe wa ṣé mùṣírikù ni wá ṣẹlẹ́bọ ni wá tá a bá ti bọ́ kó ń bẹ ẹbọ àṣìgbẹ́rẹ́ àjàṣejẹ àwẹ̀ṣẹ̀ ayé bẹ́ẹ̀ láàtẹ́fá àṣògùn owó àṣògùn àwúre àdànkansẹ́nu àfọwọ́ láàárọ̀ àrìnkámọ́sọ́ọ̀bù a bá ti kó ń bì yẹn ọlọ́run ti ṣàánú wa ẹlẹ́ẹ̀kejì ni ǹjẹ́ a kúrò níbi bídíà àwọn mi ò ṣe ṣírúkú àmọ́ wọ́n ṣe bídíà ẹni bá ti ń ṣe ṣíríkù àbí ń ṣe bídíà kò sí nínú àlèférúkọ́tù nájíyà nínú àlèférúkọ́tù dọ́là lọ́wà àwọn ìjọ tí wọ́n ti sọnù kúrò lójú ọ̀nà ọlọ́run ẹ̀rí pé làá máa ń ṣàdúrà ojoojúmọ́ ihdina siratal mustaqim ọlọ́run fi wá mọ̀nà siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin ọlọ́run máa darí wa sójú ọ̀nà àwọn tó bínú sí àtàwọn tí ó ti sọnù ṣẹ́ni gbogbo ẹni tí ó sọnù ìdá kọjá pé ojú ọ̀nà àwọn ẹlẹ́bọ ni wọ́n máa lò àbí ojú ọ̀nà àwọn Júù àbí ojú ọ̀nà àwọn kìrìsìtẹ́nì gbogbo fírikọ̀ dọ́là pátá ẹ lè wo ìròrí wọn pẹ̀lú ìròrí àwọn mùsùlùkùn ẹ rí i pé wọ́n jọra wọn gbogbo fírikọ̀ tó dọ́là pátá ẹ lè wo ìròrí wọn pẹ̀lú ìròrí àwọn Yahudi ẹ rí i pé wọ́n jọra wọn gbogbo fírikọ̀ tó dọ́là pátá ẹ lè wo ìròrí wọn pẹ̀lú ìròrí àwọn Nasara àwọn alátẹ̀wọ́ ẹ rí i pé wọ́n jọra wọn. ọ̀kọ̀dé kánẹ́tì mi mojisati anabi wa muhammad sallam wọ́n ní nínú táàfin mọ̀ pé anabi wọ́n ránṣẹ́ nínú mojisa rẹ̀ anabi ti sọ fún àwọn sahaba anabi ní innahu ẹ dájúdájú man ya ishminkum ba'di ẹni bá ẹni bá ẹni bá pẹ́nu yín tẹ́mi rẹ̀ gùn fásitì yàrá tìlá fankẹ̀sìrọ̀ ẹ rí àwọn ìyapa tí ó pọ̀ ìyapa tẹ́ ẹ̀ nímọ̀ yìí tẹ́ ṣe mọ́ lẹ́kọ̀ọ́ ìlàsán tá a bá ní ká máa sọ ọdún ẹ̀fẹ̀ tó dọ́sìn nǹkan tí kálukú ọmọ pé báyìí làwọn ń ṣe tiwa báyìí làwọn ń ṣe tiwa báyìí làwọn ń ṣe tiwa a ti mọ̀ báyìí o lè ṣe ẹ̀yẹ sara wa ìsìláàmù náà ni gbogbo wa sì ń ṣe ìsìláàmù kan náà ló sì wà ànábì kan wọ́n fi rán tíra kan náà ní sílábọ̀sì wa ànábì ní fa alaykum bi sunnati tọ́ba ti wá di pé ìyapapọ̀ lérí ilẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ yìí tẹ́ ẹ̀ ṣe mọ́ nínú ẹ̀sìn ẹ máa bọ̀ ń bí ẹ máa bọ̀ ń bí ọ̀dọ̀ wa ni ẹ wá àwa la mọ̀nà ànábì ní fáwọn alẹ́kùn bí sunnati ẹ̀yin ẹ béèrè pé èwo lèmi ṣe èwo lèmi ṣe kíni èwo lèmi ṣe yóò sáré ìdá ànábì ṣe gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn pátá ló di iṣu ní gbogbo mọ́ṣáláṣí wa àsìkò ooru ó di iṣu kí là ń kàkà tó ní mọ́sìkò ọmọ tán ó di iṣu bá a bá ń kírun tán káyẹ káyẹ lẹ́yìn ìgbà tí a tó ta sálámà àdúrà tá à ń ṣe ó di iṣu jàmá mùsùlùmí kò sí ẹkọ rí bẹ́ẹ̀ anábì ní ẹ máa béèrè pé wo lèmi ń ṣe sallallahu alaihi wasallam wa sunnatul khulafa'ir rashidin al-mahdiyyin min ba'di àti ojú ọ̀nà àwọn àrólé mi tí wọ́n mọ̀nà tá a máa ń tẹ̀lé lẹ́yìn mi anábì fún àwọn sàhábà anábì fún wa ní garanti lérí wọn wípé àwọn student mi nìyẹn gbogbo tí wọ́n bá ń sọ fún yẹn máa tẹ̀lé torí wọn ò ní sọ nǹkan míì àfi tí ń bá sọ̀rọ̀ adu aleha bi nawadis ẹdi sunna mu ẹsi du ẹdi ọ̀rọ̀ àwọn sahaba ẹfi èrìjì ẹfi dì mu nínú àwọn àsọ́lẹ̀ tá anábì tó sọ anábì ní iftarakọtìlì yahudi aláìdá wọn sọ̀bọ̀ ìnà fúrukọ anábì láwọn yahudi wọn pín sí seventy one wọn iftarakọtìlì nasọ́ra alásìntẹ́ni wọn sọ̀bọ̀ ìnà fúrukọ àwọn alátẹ̀wọ́ nasara wọn pín sí seventy two wọn sọ̀tẹ̀ fitarukọ hazil umma anábì ní umma mi àwọn náà padà pín aláàtàlá àti wasabu ìyìnà fírkọ wọn pín sí seventy three kúlù ha fi náàrí gbogbo wọn pátá wọn wọná ilà wáhìdá àfi fírkọ kan sallallahu alaihi wasallam anabi ti kọnfàmù rẹ ipe gbogbo fírkọ àti thirty àbí àti seventy one àti seventy two àti seventy two nínú seventy three gbogbo wọn ni wọn tọ́nà lọ́hùn o àtàwọn tó wọbẹ̀ gbére àtàwọn tá padà yọ àmọ́ wọ́n wọbẹ̀ anábì láwọn ìjọ kan péré nìkan ni òní wọbẹ̀ kí lamọ́dé yìí ara ẹ̀sùn lọ́lọ́ àwọn sàábà ní ìrẹ́ anábì àwọn owó ni anábì ní máa ń ká ní alámísìlì má àná àléhi wà sàhábì gbogbo àwọn tí wọ́n bá wà lérí ojú ọ̀nà tẹ́mi anábì wà báyìí àtòjú ọ̀nà àwọn sàábà mi lẹ́yìn mi ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa àdéhìsì yìí ti yanjú gbogbo ọ̀rọ̀ bọ́ọ̀ bá ti fẹ́ wọná ìtọ́ ma ṣe ni pé ó gbé ẹ̀sìn rẹ lérí bá ànábì ṣe ṣe lánàá àbí àdísìn sọ fún ọ náà awwal al-khasa'is lil-firqati an-najiya kájọ́ ṣàlàyé àwọn tí wọ́n sọnù ẹjẹ́ akọ́ ṣàlàyé àwọn tó mọ̀nà àwọn tí wọ́n là kú òun bí ìyá ọlọ́run ọba al-firqatu an-najiya táwì wọ́n ní àwọn ìròyìn mẹ́rin ìròyìn mélòó alákọ̀ọ́kọ́ akidatuhum sahiha akida wọn nípa ọlọ́run yóò ní àlàáfíà wal ibadatu muwafiqa lilkitabi wa sunna ma'al ikhlas ìbádà wọn yóò jẹ́ torí ọlọ́run wọ́n sì máa ṣe lérí ìlànà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sẹ́dẹ̀kọ́ àwọn èèyàn ti ń jábọ́lẹ̀ bá ṣe sọ yẹn alákọ̀ọ́kọ́ tá a kàkí lápẹ́ àkídá tó ń sọ ìhà ọyẹ wà àkídá mùsùlùmí lè ní nípa ọlọ́run nípa ọlọ́run a ní ọlọ́run bẹ èèyàn wá o ọba tí sọ pé ọlọ́run bẹ gan kúkú sọ pé èèyàn gan níbẹ̀ àkídá mùsùlùmí yọ máa ṣẹgbẹ́ awo mùsùlùmí yọ máa lọ lè ṣẹgbẹ́ múlẹ̀ mùsùlùmí yọ máa lọ ọ̀dọ̀ àwọn tí ìṣẹlẹ̀ sí Islam wọ́n máa ń wá ìrànlọ́wọ́ lọ́bẹ̀ ó ti kú ònú àkídá Islam ẹlẹ́ẹ̀kejì ìbáàdà rẹ ó ní ìkíláàsì pẹ̀lú ẹ̀ torí ọlọ́run ni shartal kubul ọmọ sí torí ọlọ́run yóò sì ní ìbámu pẹ̀lú súnà àwọn èèyàn ń ṣe ìbáàdà gan o àbọ̀kò ní ìbámu pẹ̀lú kíni pẹ̀lú súnà ẹlẹ́ẹ̀kẹta al-akhlaq al-fadila àwọn àwà tá à ń nábì filẹ̀ fún wa ọmọ wù ú nítorí fi jẹ́ fírikọ́tù nájíyá nìyẹn o nítorí tó ọba mú àkídà tó mú ìbáàdà tó fi àkàlà kúlẹ̀ ọ́pọ́sìpù kan wọ náà kó tó wọ àlìjánná ọgbà àyàn olùyàn jìbìtì wọ́n gbówó fún ọsá lọ ọwá ní àkídà rẹ̀ sọ yíyà ìbádà rẹ̀ mọ̀wáfíkọ̀ bìlìkìtàbí wà súnà ọpọ́síbù kí èyàn wọ iná kó tó wà lìjẹ́ nàkọ́lọ̀ sọ níbẹ̀ ẹlẹ́ẹ̀kẹta al-akhlaq ní ìwà ẹlẹ́ẹ̀kẹrin mu'amala ìbálò pẹ̀lú ọ̀rọ̀ owó alùsùnà wal jamaa firqatu najia àkídà rẹ̀ ọ̀dà ìbádà rẹ̀ ọ̀dà ìwà rẹ̀ ọ̀dà àmánà wà láàrin ìwà àtọmọ̀yẹ́ لا يخرج المسلم إذا اختل بعض أخلاقه ومعاملاته ولكن إيمانه لا يكتمل gbogbo ẹni tó bá jẹ́ pé ó kù síbi ìwà àbí ó kù síbi ìbálò pẹ̀lú ọ̀rọ̀ àrísìkí ọ̀rọ̀ owó àwọn àbọ̀rọ̀ ọjà tí ń tà àwọn àfáàní òun kò tí ì kúrò nínú fẹ́rẹ́kọ́tù nàìjíríà ó ní àkídà ó sì ní ìbádà ó wá kù síbi ìwà kọ̀ọ̀kan àti muamala kò tí kú ònú fírkọ́tù nájíà àmọ́ ipò rẹ̀ ó lò gan ipò rẹ̀ síkiri ó lò ṣe eré ni tí máa ń ṣe ṣíníkù tí ò ṣe àkídàsọ̀ yìí hà tí ń ṣe bọ àtẹni tí ń ṣe bídíà nínú ìjọsìn àwọn méjèèjì wọ́n ti kú nínú Islam èyí ti kú nínú Islam pẹ̀lú méjèèjì yẹn nítorí pé ò lè pèrè lẹ́lẹ́bọ kọ́ ọmọ pèrè mùsùlùmí ò lè ní alùsùnà ẹ̀ ọmọlẹ́yà nábì kọ́ ọmọ ṣe tọ́yapa sí tánàbí ṣe kíní tánàbí ṣe ìpín alùsùn náà ni wá ó sì ti aṣọ kalẹ̀ láìlà àìlà láìlà àìlà tá ń lásọ ọ̀pá kan ó ní alùsùn náà làkùn alùsùn náà mọ̀ sí bídíà ó bẹ̀rẹ̀ sí lùlù mọ́sáàsì a ní ṣọ́ọ̀ṣì wọn ti máa ń lùlù ó lálùsùn náà ni ọ sáà náà bí kó lù wọ mọ́sáàsì gbogbo ojú ọ̀sẹ̀ tọ́wọ́ bá ti ń ṣe tọ́ba ti jàpá sí bá a nẹ́bí ṣe gbé kalẹ̀ ó ìṣe alùsùn náà o fúrúkọ́tù dọ́ọ́là ìlú ń tọ̀run èyàn fẹ́ sàdúrà ọwọ́ ata pupa yípo ara rẹ̀ ìwọ́n ń ka yàsí nú ẹ̀ ìwé yàsí àbí yàsí ọ̀dá ni támú yìí wá ó ti di ó ti kúrò nínú ojú ọ̀nà anabi wa muhammad sassala anabi ni taraktu fi amure anabi ni mo fi nǹkan méjì fún yín ẹ ní sọnù láǹtẹ̀dì lù mọ́ bíhìmá ẹ kìtàbà láwà súnà tànàbí yìí alukur'ani àti súnà ṣẹwárí àwọn ìjọ tí wọ́n là kọ́lọ́mọ́sá fẹ́ sínú wọn masdaru talaqi ahli sunnati wal jama'a ibi àti máa mú àkídà wa nínú alukur'ani wọ́n bí baba sheikh bumbaz rahimahullah wọ́n ní baba sheikh bumbaz sheikh ẹ dákun tíra wo la lè máa kà fún tíra tawhid bàbá ní àkọ́kọ́ tíra tàwíìdì tẹ́lẹ̀ máa kà tí ò síbi tẹ́ẹ̀ ti ní rí anábì ní bàbá wa Sheikh Ibn Baz wọ́n ní alukur'an al-karim alukur'an ni gbogbo tíra tó kù in túmọ̀ alukur'an masdari wa ibi a ti máa mú àkídà wa nínú alukur'an ibi a ti máa mú wa nínú alukur'an ibi tá ti máa mú ìwà tá a máa alukur'an ni ibi tá a ti máa mú bá a ṣe ń tajà bá a ṣe ń rajà nínú alukur'an èyí tí alukur'an bá ti ṣe léèwọ̀ ní gbogbo tí mo kà yìí èèwọ̀ ni fún alùsùnà èyí tó bá ti ṣe lẹ́tọ̀ọ́ òun lẹ́tọ̀ọ́ fún wa kí ló dé tó fi ń pè wọ́n ní alùsùnà wọ́n ń pè wọ́n ní alùsùnà torí pé wọ́n ní ìgbàgbọ́ nínú sunna nabi àti alukur'an nínú àdìọ́kàn wọn àti ìwà wọn wọ́n ní jàmáà ń kọ́ nítorí pé jàmáà wọ́n àwọn tí wọ́n bá dúró ti àlìkìtàbù wà súnà ni wọ́n ń pè ní jàmá mùsùlùmí òun náà ni gbogbo wa yìí sẹ́ni gbogbo ẹni tí ó bá ti dúró lérí àlìkìtàbù wà súnà kìí ṣe jàmá mùsùlùmí sẹ́ni ànábì wa muhammad sallam tan ànábì wa ó pè wọ́n ní àwọn tí ó là ló sì jẹ́ kó ó kọ alùsúnà pọ̀ wọn tún máa pè wọ́n ní àtọ́ ìfatul mansuro àwọn ikọ̀ kan tọ́lọ́wọ́n bá ràn lọ́wọ́ wọn a máa pè wọ́n ní alùsúnà wal jama'a wọ́n á máa pè wọ́n ní as-salafiyun àwọn tí wọ́n wà lójú ọ̀nà àwọn sàhábà ni wọ́n ń pè ní salafiyun wọ́n á máa pè wọ́n ní al-ghuraba àwọn tí ó di àdòjì tó bá dìgbẹ̀yìn ayé bá a ṣe jòkó lẹ́yìn sìn àwọn tó máa ń kọjá wọ́n kàn máa wò wá ni wọ́n ṣe ń wà wọkùnrin pẹ̀lú orúngbà àti ṣòkòtò ni wọ́n máa wo àwọn obìnrin pé ah ah, ah, ah oru ẹ̀mẹ́yìn ni ṣe ṣe ó mà yẹ sóńrí náà bó ṣe lọ sá ọpọ́sibù kò rí náà o orí náà wọ́n ló mú wá láti lé wọn ẹ máa ṣe ìyàwó wọn wà wò pé ah, ah ṣé ìyàwó rẹ̀ lẹ́sẹ̀ yìí bẹ́ẹ̀ bá kó wọn ni ha ṣé ẹ ti parí kó náà ni ẹ sallallahu alaihi wasallam aluguraba anabini ja alislamu gariba anabini islamu yìí ó dé lájòjì ni pàṣẹ ya'udu gariba kama bada yóò padà padà sí i àjòjì fàtúbà lẹ́lùkùràbà àwọn tí wọ́n bá wà nínú àwọn èèyàn tí wọ́n ń pè lálájòjì ń gbà wọn ànábì ni wọ́n kú eríire ọ̀ọ́dà àjòjì níbi iṣẹ́ torí òní yíwé wọ́n ní abdulhakeem nígbà mẹ́jọ gbọ́ o yóò ṣòfófó kò ní kò ní gbà o láìláńdì mínà ni wọ́n ti ju bọ́rọ̀ abdulhakeem kan sómi ní tọ́mílán bíríjì ń bí ọ́dítọ̀ ni wọ́n sì ní pé ìtàn tó àṣírí wọn bí iṣẹ́ tọ̀hún ní ìta bára ní ẹjẹ́ àṣọ níta bára nẹjá sí kíni nẹjá sọ gbogbo tẹ kó lè tẹni họ́dìtì irọ́ ni wọ́n sì pàdé rẹ̀ lérí búrídì wọ́n sì jù sómi torí pé wúwa mẹ́nà ní gbòràbà ó wà nínú àwọn àjòjì ọjà àjòjì tẹ́ máa fẹ́ sòkú nú ẹbí ọjà àjòjì tẹ́ máa fẹ́ kó ma ọjà àjòjì tẹ́ máa fẹ́ sẹ́mẹ́tì ẹbí ibi àwọn ń lọ ọ̀tọ̀ ibi tí wọ́n mọ lọ ọ̀tọ̀ títí ẹ ló sì bá làákàyè tí wọn bá làákàyè wọ́n máa kùn ní alul athar àwọn tó jẹ́ pé rípa nẹ́bì ni wọ́n máa ń tẹ̀lé alul hadith wọ́n máa kùn ní alul hadith àwọn firikọ́tù najiya ni ẹ̀yọ́ máa yá mi amali firikọ́tù dọ́ọ̀la ẹ̀rọ àwọn firikọ́ táwọn sọnù firikọ́ tó ṣe kí ni tó sọnù ṣẹ́rí seventy three àbí wọ́n yọ ẹ̀yọ̀kan kú okùn mélòó seventy two ẹ wá sí mọ́ ah, seventy two. Takoko, ẹ tún sì seventy one two two one five gbogbo wọn ni wọ́n sọnù ànábì ni gbogbo wọn ó sì wọná àmọ́ èyí tó kàn wá jù ni pé ṣe rí Yahudi àti Nasara ọ̀rọ̀ tí wọn ò bá wa lójijì nítorí pé kèfèrí ránrún ní ìlà wọn ọlọ́run ẹ̀dì làámọ́lẹ̀ ó ní innal ladhina káfárù ọlọ́run láwọn kèfèrí min ahlil kitabi nínú àwọn tá a fún tíra síwájú yahudi àti nasara wal mushrikin àtàwọn abọ́gibọ̀ pẹ̀ fi kíni fi nari jahannama khalidina fiha ulaika hum sharrul bariyya ọlọ́run ní èèyàn bú ni wọ́n sharrul bariyya tí wọ́n ti yanjú èyí tí ń pa wá lẹ́kún òun náà ni mùsùlùmí tí ó ń kírun tó sì wà nù fẹ́rẹ́kọ̀ dọ́là mùsùlùmí tí ń lọ hajj mùsùlùmí tó dárúgbọ̀n sí gbà mí ẹ̀rọ àwọn èèyàn onírúgbọ̀n tí ó sì máa lálàgbà mọ́lẹ̀ lẹ́kùn lélẹ́jọ́ ọmọ jó nǹkan wọn ò sí ládùúgbò yín bí èyí tí ń panilẹ́kùn nù òun àtàwọn tí ò wá mọ́sálásí tí ò lọ hajj tí ò ti tààjù di tí ò gbàwé alamisi tí ò gba ramadan wọ́n padà wá lọ lè pàdé níbì kan náà sẹ́mi fọ́ panilẹ́kùn jẹ́ wọn àwọn eléyà sẹ́mi máa ná ni wọ́n bó o ní ẹni tá a rò pé ó wà jẹ́nà sí wa dọ̀ mọ́ iná kámẹ́lára oògùn jìnnà lérí fírikọ̀ dọ́là àwọn tí wọ́n ń pè bẹ́ẹ̀ kullu man w'ọsọ ha bata fi akị datị ha wa baa datị ha kwọọ akwala akị ha kwọọ amaala datị ha. awọn firkọtọ sọnụ ịde ihe o fi ma pe se mụ wa mbe a bi nsi mbe ọnụna-ni pe akida awọn o niyapakuraani ịbada awọn o niyapakuraani iwọwọ wọn o ìbálò wọn lérí àmánú owó kò ní yapa kùránì gbogbo ẹlẹ́sìn pátá tẹ bá ti béèrè pé èyí tẹ̀ ń ṣe yìí nínú àyàwó láti rí tó sì dákẹ́ àbí tí ń rọrùn sọ àbí tí ń pè é lébi àwọn bàbá ẹ má bí èmi àwọn kan mẹ́lá àdúgbò àwọn bẹ́ẹ̀ mo ní ẹ̀ ń ṣe náfìlà láì ka kí náà gbogbo rẹ̀ kánjú láríṣì ni wọ́n ń po ogun ẹ̀ àwọn alùbídíà ní fúrúkọ̀ dọ́là ni o alásàlátù ẹ ẹ wá ń ṣe náfìlà láìka fatia wọ́n ní bẹ́ẹ̀ mi bá fẹ́ bá wọn sọ kémi ọmọ sọ fáwọn kémi ọ lọ branch àwọn kémi ọ headquarter kémi ọ lọ headquarter kí n lè sọ fún wọn bẹ́ẹ̀. àìmọye àlùwàlá eléérú ilé kí ó tàbí jáde kátó lọ lè ké súnà ni o àlùwàlá eléérú eérú eérú gbóná àbí kí lọ́lọ́ ní àfisà lọ́la omi àti táyà mọ́rùn yẹ̀pẹ̀ tọ́gbẹ̀ mọ́dàrẹ̀ láàmú gbogbo ẹni tí bá ti bẹ́ẹ̀ nù ẹ̀sìn wa yìí tí bá ti ń ṣe ń tà lè tírèsì sínú alukurani àti sunna àwọn ni wọ́n ń pè ní àlefẹ́rẹ́kọ́tù àdọ́là ọ wàá sá fún wọn bó ṣe sá fún ejò bó bá jẹ́ bí okùn ẹbí nìkan ni ó kù kì í sọ̀rẹ́ rẹ̀ tó bá jọ rẹ̀ mọ́rin súnmọ́ wọ́n máa ń bẹ̀ ń bì kàn má débẹ̀ níbẹ̀ èmi ti fún yín ní principles àbí ní ni pé ká máa wá wo àwa ìjọ tá a wà ní erílẹ̀ ayé tí n bá wá ní kí n kà wọ́n àádọ́tún lámbítà ní kàtán a máa ti fún wa ní tá a máa fi ṣe yásítìkì tá a máa fi ṣe kíni tá a máa fi wo ṣe wá rí ìjọ tí wọ́n tí wọ́n pè ní seventy one yìí àbí seventy two yìí seventy two tó jẹ́ umar nabi kèé ṣe society wọ́n rìn fáà sí o téèyàn máa wá ka ẹ pé ìzálà àbí àbí eh, ẹja máa dákẹ́. tọ́ọ̀mù wa máa pín àwọn fírí àwọn jàmùyáàtì ipe ah, àwọn jàmọ́ báyìí jàmọ́ báyìí jàmọ́ báyìí jàmọ́ báyìí kéèyàn pe rẹ̀ ní àwa ni jama'atul mamadiyya ṣe ẹni bó ṣe pe rẹ̀ kókó ń dà bí ọ̀dà àwa ni ìjọ ànábì ní táwọn fi mọ̀ ní pé a lọ lè wo tí wọ́n ń ṣe ń bẹ̀ sọ́bàtà ànábì mu àbí ṣe kí ni àbí kò bá mu ó kọ́ yẹn ò kankan ṣe. bẹ́ẹ̀ náà ni ó kò dìjà lọ́dọ̀ ẹni tí èèbá ṣe fúrúkọ̀ dọ́là ànábì kọ́ àwọn kìnínní ansọ́rù àbí ansọ́rù.

èyí tọ́lọ́run bá ní kíkọ́ àwọn ká àmọ́ yìí tí a dì mú ẹ̀yin jama òun náà ni pé àlùfíríkọ́tù dọ́là oríṣiríṣi ni wọ́n àwọn nǹkan bẹ tó jẹ́ pé kèfèrí ni wọ́n à ní bá wọn ṣe bàbá pàdé ẹ̀ ní hajj gan ayà fún jama mùsùlùmí bí bá ń kírun lọ́wọ́ mọ́sálásí à ní kírun lẹ́yìn nítorí pé káfírin ni. káfíìrì ò nírun àwọn nǹkan bẹ́ẹ̀ jẹ́ pé àwọn tí kafira bídíà tí wọ́n gẹ́rù mùkàfíra bídíà ò tí ì sọ di kèfèrí. bàbá wa kéwú àmà wa dà nǹkan pọ̀ àwọn àlùfáà ní àsìbáàbù kí ló fi kú òlójú ọ̀nà tá a nábì wọ́n lálẹ́ àkọ́kọ́ àlìjáàlù bil ilm shar'i àwọn ìjọ tá a wí yìí wọn ìwà mọ̀ gbogbo ìjọ tí ìbá ti wá mọ̀ yóò padà fọ́ọ̀lù sọ ṣètọ́ ìtí ṣètọ́ ń bẹ̀rù láyé ìmọ̀ ìtọ́lọ̀ ní kànábì ọmọ tọrọ àlékún lérè ojoojúmọ́ kí ni jama ìmọ̀ wọ̀kúrọ̀ bìsí di ní ìlìmọ̀ níta yanjú sí oyè ọ̀rọ̀ ọmọlá yanjú ẹlẹ́ẹ̀kejì tí wọ́n fi sọnù ìtìbáwò làwà ẹlòmíì mọ̀ àmọ́ ìfẹ́ nú ife enu ìfẹ́ inú yẹn ni òjú wọn yí padà ẹlẹ́ẹ̀kẹta al-ishtirzaq bilmanhaj ojú ọ̀nà tọ́wọ̀n yẹn ó ti do oúnjẹ mọ́ wọn lọ́wọ́ tẹ́ ẹ bá ní wọ́n fílẹ̀ kán má ṣe mọ́ bí ìgbà tẹ́ fẹ́ bá yé wọn jẹ́ ni ó di mélòó ó di mẹ́ta àtàṣàbù bilkufar àwọn míì àwọn ni wọ́n rí àtẹ̀sìn wọn wọ́n wá wò pé ah, kí ló dé táwa náà modernize ẹ̀sìn tiwa náà kọjọ títí wọn òun ní fa gbogbo àwọn nẹ́fìlà òru mọ́júmọ́ òòṣà jánọ́ọ̀sì kánú wọn fẹ́ ṣe ẹ̀yọ̀ kánú wọn fẹ́ ṣe ẹ̀yọ̀ lẹ́kọ̀ọ́ káàbà kan wá lọ mọ́sálásí kan balẹ̀ ká yálà tí ó adékílódé ó ní àyàmọ̀gbẹ́ni ní àìsùn ọdún ẹ̀yọ̀ ni àwọn àníkílọ́wọ́ kan mọ́sálásí pẹ̀lú ọdún ẹ̀yọ̀ kò sí yàtọ̀ láàrin ẹni tí ń ṣe yìí ni àti ẹni tí ń ṣàdúrà January first, st mọ́júmọ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa jákùbùlọ́kà tàṣàbù bil kufar ni wọ́n ti kó wa lọ́mọ ẹ̀já wa náà ṣe kí ni ọgbọ́n tí wọ́n lò tí wọ́n fi káwọn ọmọ wa lọ yẹn ẹ̀já wa náà lórú ẹ̀ lẹ́yìn náà kaidul ada àwọn àmì náà fíríkọ̀ dọ́là yìí àwọn kèfèrí ló dá ojú ọ̀nà wọn lẹ̀ wọ́n mú ẹnìkan nínú wọn wọ́n wá ní kó múra mùsùlùmí wọ́n wá sọ ohun tí ó máa ṣe òun ti gbaṣẹ́ àwọn tó ń tẹ̀lé àwọn ọmọ pé kìí ṣe mùsùlùmí yóò máa wá fọ́ Islam yóò máa break Islam láàrin àwọn ọ̀tá ẹ̀sìn ni wọ́n bẹ̀ wọ́n ń ṣẹ́ láàfin máa wò pé ah ah sára wa náà sì làwọn léyìí kẹ́ kéèyàn ó sì mú odidi èèyàn báyìí kó sì jọ̀bẹ sí lérí pépọ́n kó sì gé gbàdé máa ń gbérí kéèyàn máa ń gérí ewúrẹ́ kó sì gbèdá báyìí kó ní Allahu Akbar bisimilah ń wòye sára wa pírikọ̀ dọ́là ni wọ́n sẹ́rí ńgbà mọ̀sọ́ lẹ́ẹ̀kan mo ní wọ́n pọ̀ ìta wa ṣe ni pé ká máa mú àwọn èyí ni wọ́n wà lákọọ́lẹ̀ wa sókísókí kọ́lọ̀ ń wọlé àánú rẹ̀ àtagbára rẹ̀ kọ́lọ̀ mọ́ jẹ́ ní kọ̀ọ̀kan wọ́n há sí wọn lọ́wọ́ ṣe àwọn míì bẹ́tọ́ kó o kọ́ wọn ò sí láyé mọ́ àmọ́ ìròrí wọn ṣe kíni ọ̀ṣẹ́kù alákọ̀ọ́kọ́ nu wọn alikawarij kí ni mo pè wọ́n alikawarij àwọn tí wọn àwọn yẹn lásìkò Usmanu ni wọ́n dáyé rọ̀dí Allahu ta'ala anu wọ́n pè ní kèfèrí wọ́n sì pa mùsùlùmí ló pa Uthman mùsùlùmí náà ni ipe eléré wa yìí ó ṣe nǹkan báyìí ẹja pa kí ló ṣe ó ní ẹ má kẹnu wọn ni ó ṣe kèfèrí wọn ni rọ ó wùwà kan báyìí ìwà tó wù látòrí ẹ̀ pa ọlọ́run sì ní àti Allahu àti Rasula wa ulil amri minkum ẹ tẹ̀lé aláṣẹ yín ẹ sì tẹ̀lé ọlọ́run ẹ tẹ̀lé aláṣẹ yín ẹ tẹ̀lé ànábì ẹ wá tẹ̀lé àwọn aláṣẹ yín ali náà bá wọn jà ali ọba wọn jà wọn ní ali gan kèfèrí mùsùlùmí làwọn táwí o náà nínú gbọn ọmọ dárun gbọn sí o sòkòtò ló sì ní kọjá kókó ẹsẹ̀ tó bá jọkùnrin àmọ́ mọ fọkàn balẹ̀ sí pé gbogbo èèyàn tó rí bẹ́ẹ̀ náà ní alùsùnà nínú tí wọn máa ń ṣe alùkòròdù alàlhákìm wọn gbé ìdálọ́wọ́ báyìí ipò ìwọ ọba wa bọ́ bá ṣe mẹ́sì á sì bẹ ọ lérí nínú tí wọ́n máa ń ṣe ẹni bá ṣẹ̀ṣẹ̀ kan yàtọ̀ sí ẹbọ wọ́n kà fara rẹ̀ wọ́n ní kèfèrí ni yóò sì pẹ́ nu nágbére nínú tí wọ́n máa ń ṣe òun ni pé wọ́n fi àwọn mùsùlùmí wọ́n fi àwọn kèfèrí lẹ̀ àwọn mùsùlùmí ni wọ́n máa gé lérí àwọn ni is àbí kí ló kọ́ wọn tọ́ is is àwọn kàwárìjì ni ìròrí kàwárìjì ni ṣẹ́rí pé àwọn ọmọ awakọ̀ kan náà ti ń jọyìn wọn ọmọ nàìjíríà ti jọyìn wọn àwọn míì náà nílùú míì náà wọ́n ti ń jọyìn wọn ọlọ́run sọ níbẹ̀ alẹ́bí ni yaqtuluna ahlal islam tó bá dìgbẹ̀yìn ayé àwọn mùsùlùmí kan ó dé ẹlẹ́sìn ni wọ́n lẹ́ẹ̀ máa pè wọ́n máa wá pa àwọn mùsùlùmí ẹgbẹ́ ara wọn wa yad'una ahlal awthan wọ́n fi àwọn tí wọ́n ń bọ òrìṣàlẹ̀ wọn ní dọ́dọ̀ wọ́n máa pa innocent ẹ̀dá tí wọ́n ti pa ní Iraq àwọn is tawe èsì kékeré àti ní Syria Ànábì ní yahkiru ahadukum salatahu ma'a salati àwọn táwí gẹ́gẹ́ bí ìrísí wọn bí wọ́n bá ń kírun lọ́wọ́ ẹ máa envy wọn ipe ha ah, ah, ha ọlọ́mọdé mi náà lè máa kírun báyìí o wọ́n ti ṣe mùsùlùmí wọ̀sùyàmùhù má àṣùyàmìhì tí wọ́n bá ń gbàwẹ̀ mọ́ndé àtàlámẹ́sì àti ọjọ́ láàrin oṣù àti Ramadan báyìí wọn ò ní wòwò kú wò tí lè sùn Ànábì ni wọ́n ṣe mùsùlùmí ọlọ́mọdé àṣì eré burúkú bó o lè yẹ òsì ní kó sọ́wọ́ àwọn ilé àfàànú ọlọ́ ẹja dá tiwọn dóbà ẹ̀yin náà lórí net ẹ̀ lè kàyókù ra àwọn àkídà wọn ó kọ ohun òsì láyé mọ́ àmọ́rò ni wọ́n ṣe kiri ààrẹ ní ká máa ṣe protest káàkiri ìlú protest peaceful náà lẹ́ pè é àmọ́ tó bá padà yá tán kò ní jẹ́ peaceful jàmá mùsùlùmí iraq lè ní jàmá ìyà tí wọ́n jẹ lásìkò Saddam èyí sótò yìí tí wọ́n jẹ ń sìn Libya ìyà tí wọ́n jẹ lásìkò Gaddafi sótò yìí tí wọ́n jẹ ń sìn kọ́lọ̀ sànù ọ lẹ́yìn náà ni àwọn ṣíà àwọn náà tún dé ṣe láwọn ṣe àyẹn àwọn èsè mùsùlùmí nípìlẹ̀ ṣe nígbà tí ànábì lọ tán ipa àwọn yahudi kọ̀ọ̀ká islam nígbà ànábì lọ tán abubakar lọ tán usman lọ tán ọwádàsíkò ali wọ́n wá gbé ẹnìkan dìde láàrin wọn tí ń jẹ́ abdullahi ibn saba abdullahi ibn saba yìí yahudi ni júù ni alátimọ́sọ́lẹ̀ kan nìyẹn wọ́n dáṣọ ìsìláàmù wọ̀ wọ́n wájú sí i àárín wọn USA ń ṣe àwọn Israel ń ṣe manufacture muslim tí wọ́n máa fáyà báyìí tẹ́rí wọ́n máa wú kéde ṣe mùsùlùmí abdullahi bin sábà yìí lọ́wọ́ wo àárín àwọn mùsùlùmí wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ fún àwọn èèyàn pé ẹja fẹ́ràn ali ali family anabi ni bẹ́ẹ̀ ni wọ́n ló tún fi ọmọ anabi ali ah mo fẹ́ràn rẹ o sí wọ́n fẹ́ràn rẹ wọ́n náà fẹ́ràn rẹ àwọn fẹ́ràn rẹ o ọwọ́ agbèǹfẹ́ ali sẹ́mi àwọn èèyàn ọwọ́ alé ìfẹ́ òun náà ló tún bẹ̀rẹ̀ pé tí ẹ bá ṣe pé báwọn ọ̀gá wa ṣe to àlífà lẹ́yìn ànábì ali ló yẹ kó jẹ àlífà àwọn tàwọn náà ní ah of course ọjọ́ bẹ́ẹ̀ ló tọ́ ó tún dé ó ní à ah, mo ṣe ẹ̀gbọ́n kankan mo ní mo gbọ́ ayatul wilaya wà wọ́n ní ànábì aya kan wà tó jẹ́ pé ọlọ́run fi sọ fún ànábì pé pé ali ni kó jẹ àlífà o àwọn abubakar ló pa aya yẹn rẹ wọ́n ní ìhín oníbẹ̀ ni ẹni bá wà pa aya rẹ kí ni kí ni wọ́n jẹun ṣé kèfèrí kọ́ wọ́n ní kèfèrí ni adébẹ́ kèfèrí la Abubakar kèfèrí ni Umar kèfèrí ni Uthman Allahu akbar aláwọn ọmọdé aṣeré burúkú àdúrà láàmà ṣe o kò sí ìjọ kan téèyàn lè jọyìn nítorí kò sí ìjọ tí ò ní ẹ̀rí lérí tí ń ṣe kíni lérí tí ń ṣe o lè wá jẹ́ rọ́ ó sì lè mọ́ kọ̀rẹ́tì àìmọye àwọn tó ti lọ rán nínú ọmọ nàìjíríà tó ti di ṣíà ẹni tí ń sọ̀rọ̀ bí aláwọ̀ tààlà ánú fáwọn sàábà tẹ́lẹ̀ ó dé nísìnyí ń pè láàánú tó láàrin kọlọmọsà sọ ní kọ̀ọ̀kan wọn bí aburú bẹ́ẹ̀ abúláàbùn sábà yìí òun lọ́ọ́ da gbogbo ẹ̀rù nínú àwọn àkídà ṣíà àwọn ṣíà nígbàgbọ́ wípé ànábì gan tí wọ́n rán jìbìrìlù sí jìbìrìlù sí mistake hánàlẹ̀ àmínú hánàlẹ̀ àmínú hánàlẹ̀ àmínú aminu jibiril ó ṣe jamba, jamba wo ló ṣe wọ́n ní wọ́n ní kó gbé kuraani fali ó sì lọ́ọ́ lè gbé fún muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ìgbàgbọ́ táwé wọ́n ní torí pé ali àtànẹ́bì jọra wọn lọ́jẹ́ kí kí jibiril ó ṣe mistake ọmọ twelve years àti bàbá forty ọlọmọsọwọnù nínú ròrí wọn wọ́n gbà pé ànẹ́bì sàsọtẹ́lẹ̀ yìí pé ali ní kọjá àléfà lẹ́yìn wọn àwọn sàábà ni wọ́n pa àsọ́lẹ̀ yìí ni wọ́n parẹ́ evidence wá dà ó ní ó wà ó wà tó bá wà dáadáa wọ́n padà rí kò sí mú wá o nínú àwọn àkídà ṣíà ó náà ní pé gbogbo àwọn sàábà kèfèrí gbogbo wọn àfàwọn mẹ́ta tí wọ́n yọlẹ̀ abusal gafari salman farisi atẹnikan almigdad almigdad àwọn mẹ́ta yẹ wọ́n láwọn nìkan ni wọ́n yẹ ṣe kèfèrí gbogbo sàábà tó kù pátá kò fárùn gbogbo wọn ọlọ́wọ́n wa fi kò fárùn rọ kiri ká àdẹ́bùwà muhammad a ní ìyàwó Aisha nǹkan wọn ní káfíńrà lòun náà kèfèrí ni kọ́dà zaniya ni oníṣìnà ni Umar ibn Khattab wọn ní kèfèrí lòun kọ́dà géè tó ni lẹ́nu ọlọ́run ẹlẹ́ kà nípa ṣíà bẹ́ẹ̀ bá wá kà nípa ṣíà wẹ́bsáìtì àwọn afáà súnà ní ẹsẹ̀ kínní ni ẹ lọ ọlọ́run níjà ṣìrìn lérí nẹ́ẹ̀tì ó tọ́ nínú àkídà wọn wọ́n gbàgbé àlùkùránì ò pé alukurani tó wà lọ́wọ́ ṣé kíni kò pé àwọn sàhábà wọn ṣe jàmbá wọn kó àwọn kan pamọ́ ṣé báwọn sì ha lásìkò ànábì wọ́n ní wọ́n ti ṣe mítìn wọ́n ní wọ́n di àwọn àyà kurani kan wọ́n di kù wọ́n yọ ń bẹ̀ wọ́n ní irú alámúnáṣá alákàṣọ́dúnrà wọ́n wà dáná ànkà wíṣírà alẹ́dí ànkọ́dà dọ́hara wọ́n fáánà lẹ́ka dìkìrà fàyínà àlíyà dọ́hara fàyínà àlíyà sọ́hara wọ́n nígbà tí ó débi wọ́n fáánà lẹ́ka dìkìrà kàyẹn fàyínà àlíyà àlíò sọ́hara ó ní àna rẹ̀ ọ̀rọ̀ àna lọ́lọ́wọ́n bọ́ ma wá sọ nínú alukoran àti pé Fatima tẹ tọ́fẹ́ àlí náà ẹ ní Madina ni wọ́n ti so igi wọn papọ̀ Maka ni alamúnásá ti ṣe kíni ló ti sọ̀kalẹ̀ wọn ò nígbàgbọ́ ní Buhari àti Muslim o òpùrọ́ ni wọ́n máa ń pe Abu Hurairah o tí ẹ bá ti wá di ṣíà gbogbo ẹ̀sìn lágbé lọ́wọ́ yìí kí ni ó ṣe yóò sì wó mọ́yàn lọ́wọ́ yahudi ni Iran yahudi ni wọ́n yahudi ni àwọn kùmẹ́ni àtàwọn ọmọ ya wọn wọ́n ti ṣiṣẹ́ fún yahudi ni àwọn Israẹli àwọn fẹ́ wó mọ́sídìí làákùsọ àbí àwọn ṣíà fẹ́ wó Kaaba àwọn méjèèjì jọ ṣiṣẹ́ fúnra wọn ni Israẹli àti Iran yìí sọ̀tá. So Israel ẹ̀ eh, Iran àti Amẹ́ríkà yìí ṣe kí ni wọ́n yé sọ̀tá alùsùnà lọ̀tá Amẹ́ríkà alùsùnà lọ̀tá Iran. wọ́n ní alukuraani gidi tọ́jú oríjìnà gan nígbà àwọn sọ̀hábà ti di kèfèrí yẹn ọlọ́run ti ní kí jìbìrì lò kọ́ wá mú kó nílẹ̀ ó ti gbé lọ sánmà. yẹkùlùn ẹ̀gbọ́n tí wọ́n máa ń sọ wọ́n ní mọ́láàdá abubakar wa umar wa uthman ẹni bá ṣépèlé abubakar àti umar àti usman àti muawiya ọmọ abu sufiyan àti aisha àti hafsa lọ́dẹ̀ allah anihum ọlọ́mọba akẹ́ gbogbo wọn báàdà kulli sọ̀lá ẹni bá gbu èpèlú wọn tó ṣépèlé wọn lẹ́yìn ọ̀run kọ̀ọ̀kan tó bá kí faqad taqarraba ila Allah bi afdal ó ti súnmọ́ ọlọ́run ọba pẹ̀lú àwọn ìjọsìn tó lágbára ó wà nù tíra àwọn tí wọ́n pè ní furu'ul kafi volume three page two two four àwọn àfa àwọn ní tíra wọn náà tí wọ́n bá ń kírun lọ́wọ́ báyìí ẹni tí ó bá ṣe pèlè àwọn sàhábà tí máa ń kírun lọ́wọ́ nínú ṣíà kò nírun wọ́n ní ya'taqiduna anna ahada abwabi nnar àwọn ṣíà wọ́n ní ojú ọ̀nà kan nínú àwọn ojú ọ̀nà náà asabua iná méjèèjì yẹn ọlọ́run specialize yẹn ọ̀kan péré fún lè aisha fún ìyàwó aisha tó bá kú ọwọ́ ní tí làwọn tán pé tafsiru kìyàṣí hussein ọmọ ali ìjọ tí wọ́n pa wọ́n níjọ yẹn bọ́ sí ìjọ ashura ọjọ́ kẹwàá oṣù muharram wọ́n máa wá ṣe ọ̀fọ̀ rẹ̀ lọ́dọọdún pẹ̀lú ẹ rí wọn báyìí pé àá ah, ah. sáwọn yẹn lélẹ̀ yóò sì bu rẹ̀ ládàá háì lẹ́yìn kí ló dé olóhùn fi ń dárò Hussein níjọ́ yẹn ẹni tí ó bá gbẹ̀jẹ̀ lára ara rẹ̀ ń jọun kò nífẹ̀ẹ́ Hussein nígbà tí sì nífẹ̀ẹ́ Hussein kò nífẹ̀ẹ́ Ali wọn inú àkídà wọn wọn a máa ṣe ìsìngáàtà pẹ̀lú òkú wọn ò fi Ọlọ́run balẹ̀ wọn máa pe Hussein labbaika ya hussein labbaika ya hussein àwa mùsùlùmí alùsùnà kí làwọn máa ń wí labbaika allahumma labbaika ọlọ́run ọba jẹ́ pé rẹ̀ tábùrú bá fẹ́ ṣe wọ́n ya hussein ni wọ́n máa ń pè kí lọ́lọ́run ní ká ṣe kúlídé ọ̀làhà àwédí arahman tẹ́ ẹ bá ní sọ̀rọ̀ ẹ pé allah àbí kẹ́ ẹ pé arahman ìròrí wọn ọ̀yàpá sí súnà àbí ọ̀yàpá ẹ̀ tọ̀ àwọn ọmọ ìyá wọn ni sakisaki ibrahim sakisaki ní sáríà ẹ lọ eré tíra àwọn afẹ́sìn ẹ̀lẹ́kà nípa wọn wọ́n níbo ọ̀yá àwọn kan tó dé wọ́n ń pera wọn ní alikọ̀dàríyà mahabadu alijuhani òun ni ọ̀gá tiwọn nígbà àwọn sàábà lọ tán táwọn alìkú tán lòun dé ẹ̀ nígbàgbọ́ tiẹ̀ yòókèrú náà lè kọ́dà ó ní kò sí kádàrá o láyà alámùláwò lòmúra ìlà bàdà òkú ìhà ọlọ́run ọba ò ní ìmọ̀ nípa nǹkan kan síwájú ó dìgbà tí nǹkan wọn bá ṣẹlẹ̀ kọ́lọ́run tó mọ̀ aláàsì ni inna kulla shay'in khalaqnahu bi qadar ọlọ́run bá ní gbogbo ń ta adápátá adá pẹ̀lú kíni pẹ̀lú àkọọ́lẹ̀ tá a ti kọ fún ní tí wọ́n ṣe ọ̀yà pakura àbẹ̀ ọ̀yà fẹ́rẹ́kọ̀ dọ́là ni wọ́n àwọn yẹn náà àwọn lọ bẹ́ẹ̀ nígbà tó yá àwọn kan dé alìjàbùríyà alìjàbùríyà yìí àkídà tí wọ́n ọlọ́mọsẹ̀ sọ níbi aburú àkídà tí wọ́n ni pé annal abdul majiburu na ala fún alihi gbogbo tọmọ ìyẹn bá ń ṣe wọ́n jẹ́ ń pa ni o ẹ má bu o ní àṣọ tí máa ń jalè tí ń ṣe ṣìnà tí ń gbowó lówó níta kọ fún ni o wọ́n iná àtọ́ à iná bá ṣùgbọ́n ìlọ mọ́sálásí náà fọwọ́ àmọ̀jùbúrù ibi adarí ẹ̀ sí ni wọ́n

èmi à ní bó ṣe wà yìí sinna nìkan làdánwò tó wọ́n yóò máa wá fi àkọọ́lẹ̀ yóò máa fi ṣe evidence lérí iṣẹ́ bú ìwọ lọ wá lọ lé ọtí yìí o sì lọ́kadà tí ń bọ̀ ọwọ́ á dúró àbí ọdúró fọ́kadà ìgbà wa mutí lọ́wọ́ àwa pé kí ló dé tó fi délé ọtí o ẹ ọtí wà nù àkọọ́lẹ̀ ni kí ló dé tó dúró fọ́kadà lẹ́ẹ̀kan tó ò jí kọ́kadà ọgbà ọkọ̀ balẹ̀ wà nínú àkọọ́lẹ̀ alamuna ja'allahu aynayn wa lisana wa shafatayn wa hadaynahu an-najdayn ọlọ́run láti tọ́ wa sọ́nà ọ̀kan jalè lásìkò Umar ibn Khattab ọjàlè wọn wá fẹ́ gé e lọ́wọ́ ó ní ẹdúró ẹdúró kìí ṣe bí wọn ẹbí kádàrá ni ó kádàrá ló kó léwọn lórí bọ́lọ́wọ́n bá kọ́ pé wọ́n jà wọn ò ní jà Umar ní ẹ lè mú ẹgbàá wá sarakta bi qadarillah nukimu alayka hadda bi qadarillah nígbà ó ti jalè pẹ̀lú kádàrá wọn kádàrá tí máa ń tẹ̀lé olè jíjà òun náà ni ká lù ọ́ ká lù ọ́ náà òun náà ti wà nínú kádàrá ṣe mọ̀ pé ìròrí ni ọ̀ṣẹ́kù àbí ọ̀ṣẹ́kù òní bọ́lọ́ ibi tọ́lọ́ ní kó wọn máa lọ́nu ẹ̀rí àfa sufi yóò ní wàhálà yín lérí àwọn kìrìsìtánì sí ṣe kèfèrí dín ní ṣe fi kèfèrí ọlọ́ni ẹ̀yin ní nátà fi ṣe jẹ́ náà bóyá ẹ̀yin gẹ̀lẹ́ wọ́n náà mà ẹ̀ wò bí ṣe ń rú ọlọ́run lẹ́nu tó bá ṣe kéèké kìrìsìtẹ́nì yọ̀ wọ́ná wọ́n wá ń tún dáwọ́tù ẹ̀ ọlọ́run ṣàánú wa ìròrí yìí wà lọ́dọ̀ àwọn ìbò náà gbogbo tẹ́lẹ̀ bá ti perfect tó bá ti máa ṣe wọn ni ká filẹ̀ kọ́ máa ṣe kíní kọ́ máa ṣe irọ́ o kò rí bẹ́ẹ̀ lẹ́yìn náà àwọn jahamiyade jaamu bunu sọfwan òun lọ́gá tiwọn òun ní gbogbo kọtọ́lọ́n inkaru jẹ̀mí ilẹ̀ asimá ìwọ̀sífàtì lillahi azza wa jalla gbogbo òròyìn ọlọ́run tó wà ní Quran ọlọ́run kan kọ́ síbẹ̀ ọkàn wà ń bẹ̀ ní kíkọ́ ni kò sí fọlọ́ bọ́lọ́n bá pẹ̀rẹ̀ rahman kò sí fọlọ́ bọ́ bá pẹ̀rẹ̀ rahim ẹ̀ka máa ń pè é bẹ́ẹ̀ kò sí fọlọ́ sẹ̀míhù oye kò sí fọlọ́ basiru kò sí fọlọ́ kò gbọ́ bẹ́ẹ̀ ni ò rí bó lẹ́sẹ̀ máa sọ pé ó létí ó lójú ẹ máa sọ pé ń gbọ́ ẹ fẹ́ sọ ọ́ dé yẹn ni kí ń sèyàn náà ìròrí ẹ̀ náà nù. ọfẹ́ yà fọ́kadà ọwọ́ akọlù kínú akọlù tírélà jahmiya níta kan sọ fún ni pé mọ́dọ̀rọ̀ ru ọlọ́run lẹ́sà kàmítìlì iṣẹ́ ń wọ́n wá asẹ̀míhù alìbàṣẹ̀ ọlọ́run bá ní kò sírù òun òun ń gbọ́ òun sì ń rí àyà Allah náà ló sàmọ́ rẹ̀ àwọn ọ̀mọ́ lóòótọ́ bó ló sì wá sọ pé ìròyìn tọ́lọ̀ ń fi ìròyìn rẹ̀ pé kò rí bẹ́ẹ̀ Allah ànábì láàlá lóun máa ń sọ̀kalẹ̀ sí sánmà ayé sánmà ti ayé ń bí tó ti di ìdákẹ́ta lóru òun máa wá wo ta ni òsùn kí ló fẹ́ kó wọn fún kí ni wá ẹ̀ṣẹ̀ wo lọ́sẹ̀ gan ebi kìí ti kú kó wọn fẹ́ rí bùkátà wo ló lé ní ọ̀rọ̀ rẹ̀ kó wọn bá bí yẹ ló sì jẹ́ gbàsùkò tádùn àmọ́ ń gbàjẹ́ máa òun náà ni kí wọ́n pè òun bọ́ lérí irun àṣùbà o ò lè ṣe é fóṣù méjì mẹ́ta àfi kí ọlọ́run ọba sọ ẹkún rẹ di ayọ̀ kọlọ̀ mọ́sá gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa ọlọ́run ń sọ̀kalẹ̀ ní táàkàn sọ fún wọn ni pé sórí ntọ́ ọba sọ ni pé básọ̀rù wúlé sàkàbọ̀sọ̀rì náà rírí tọ́lọ́run yàtọ̀ sí títí wa gbígbọ́ tọ́lọ́run ọba yàtọ̀ sí títí wa ojú tọ́lọ́run ọba yàtọ̀ sí títí wa sísọ̀kalẹ̀ ọlọ́run ọba ọ yàtọ̀ sí ìsọ̀kalẹ̀ tiwa ìsọ̀kalẹ̀ tiwa àwọn ọmọ bọ́ọ̀lẹ̀ lérí staircase báyìí ni àbí kọjọ tọlọ́run àákàn gbà pé olóhùn òun rí bẹ́ẹ̀ a sì nígbàgbọ́ ń bẹ a ní fi wé ẹ̀dá ọlọ́run wípé etí etí rẹ̀ jẹ́ tí wa a sì ní sọ pé kò ní etí nígbà kan sọ ni pé yẹlí kùbìjà láàlì ìbẹ́tì rẹ̀ ṣe rí òun náà ló ṣe kí ni lọ́mọ àmọ́létí ó sì lójú àmọ́ kìí ṣe bìdíwò ní tẹkìíf wàlá tẹmùsílẹ̀ wàlá tàhárìf wàlá tààtìl àní sọ pé kò ní èèyàn lòun ní ìwọ ní òun ní ọ̀hún tako kura nìyẹn ibi ibi àti parí ìjà ni pé ó ní àmọ́ tiẹ̀ ó yàtọ̀ sí títí wa àwọn yẹn àwọn jàmí àtàwé àwọn ní kò sí ya sàárè kọ́dà àwọn òní rọ́lọ́njọ́ àlìkèyàmọ́ àwọn ní wọ́n làwọn òní rọ́lọ́n o àwọn rọ́lọ́njọ́ àlìkèyàmọ́ inṣàlá anábìlẹ̀ rí ọlọ́wọ́n ọba báyìí bẹ́ẹ̀ ṣe ń wò sùpá ìtara òní ní ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam nínú nínú ìròrí wọn ìròrí wọn pọ̀ wọ́n ní iná àtàlìjánà tá a bá pẹ́ nínú àlìjánà fún atítí tó bá padà yá kò pọ́sibù kó máa lọ gbére yá padà tánjọ́ kan tí nǹkan bá gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ah, ah. yóò sá lópin àwọn àni khalidina fiya kò sí ti jẹ́ bẹ́ẹ̀ kí ni khalidina fiya mùsùlùmí làwọn tá a wí iná jama ọlọ́sìn ni khalidina fiya wọ́n ti takò al-Qur'an al-Karim àwọn bèrè orí ọmọ èèyàn wo ni pé ah bí nǹkan bá gùngùn lóòótọ́ lọ́mọ lópin ìjọ kan àlìjáná lópin ah ọlọ́run mọ́sà fìwá sínú wọn iná náà ò lópin àwọn ní iná náà padà dópin ẹ̀yìn ọmọ náà bẹ́ẹ̀ bá jẹ́ náà títí wọ́wọ́yá wọ́n padà yọ yín kó ń bẹ̀ anábì ti sàlàyé fún wa yìí pé sàlàsàlà yìí pé wọ́n mú àgbò kan wá táwọn ọmọ náà bá ti wọ náà táwọn ọmọ àlìjáná wà àlìjáná wọ́n wà dó àgbò náà ọlọ́run wa ní ẹ̀yin yá àlìjáná ẹ̀yin tẹ́ wà àlìjáná ẹ̀ wò ó àgbò tí mo pa yìí ikú ni o khuludun bila maut ikú ni máa ń gba ìdẹ̀ra lẹ́nu yàn ẹ̀ ní kú o ẹ̀yin tẹ́ yá ahlan nar khuludun bila maut ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ́ náà ẹ̀yin náà wo ikú mo pa yìí o ẹ má rò pé ìnira nì tó bá dé àsìkò kan ikú ó padà gbà yín lọ́wọ́ ẹ̀ yó padà gbà á lọ́wọ́ yín ẹ máa bẹ lọ gbére bẹ́ẹ̀ ni o àwọn jàmíyà ni wọ́n ní kò rí bẹ́ẹ̀ àwọn tá a wí yìí jàmá wọn kọ wọn ẹ̀ sísìtì máa àmọ́ ìròrí wọn ṣe kí ni èyí kan tí wọ́n ń pè ní kíní zamani ni oye ní hajj lọ́dún kan wọ́n sì béèrè lọ́wọ́ rẹ̀ ní hajj ọmọ yorùbá ń bí ní o wọ́n ní ẹ̀dá kan ṣe àlìjánà wà oríṣiríṣi àti gbọ́lọ́dà wa súnfí ni kò sí àlìjánà ilé ayé iná àlìjánà wa ẹni bá da fún láyé àlìjánà rẹ̀ náà àmọ́ lọ́dọ̀ àwọn alùsáhìrí àwọn oníṣẹ̀ríà àlìjánà wa eléyìí ni ó ti ó ti ju àáké sínú islam ó sì ti sékíní ó sì ti pcc ọlọ́run dẹ̀ ní ká máa ní rabbana atina fid dunya hasana wa fil akhirah hasana wa qina ẹ̀rí náà gbóngbó ẹ̀rí láàmà kó wò wọ́n gbóngbó ẹ̀rí ẹ̀rí tó dẹni bá lẹ́rí òun lọ́mọ̀nà ẹni bá ládìrẹ́sì lọ́wọ́ ní ọmọ nàbí jama tán ẹjọ́ bá ládìrẹ́sì nǹkan yọ sọ̀rọ̀ kò sádìrẹ́sì lọ́wọ́ wọn kò sí kìnnì lọ́wọ́ wọn jẹ́ máa address nígbà ọ̀yà àwọn kan tó dé wọ́n ní al-Mu'tazila wọ́n ní Mu'tazila làwọn wọ́n ṣùgbọ́n náà tọ̀ òun ló bẹ̀rẹ̀ rí burúkú Basari Hasan Basari nínú àwọn àgbà tàbí ni òun rí àwọn sàhábà àmọ́kọ̀ọ́rà nàbì báyìí ó sì usman àwọn rí ali báyìí pé Basari ọwọ́ àwọn wẹ̀ Washul bun Ata ẹnìkan wa déńjọ́ kan ó wá béèrè béèrè nígbà wọn wà lékewu ó bi Sheikh Hasan pé ẹ dákun mọ́tà ta'rifu an murtakbil kabira ẹni tó jẹ́ pé kò ṣe é bọ́ àmọ́ ó ṣẹ̀ṣẹ̀ ńlá kan kí ni ipò rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ó pààyàn ó ṣe ṣìnà ó mutí ó jalè ó òbí ẹ òye ó jẹ rìbá òye ọ̀pọ̀ tí ó ṣe ṣìnà pé ó sáníyà ni kí ni ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run sẹ́ẹ̀rí bí oníbèrè ṣe béèrè tán ta ni wọ́n bí ń béèrè jama Hasan al-Basri àfa wáṣùlù lọ́ba nawọ́ wáṣùlù lọ́ba lọ́ba lọ́ba lọ́ba kọjú sí ẹni tí ń béèrè béèrè ó ní innahu fi manzilatin bayna al-manzilatayn laysa kafiran wala mu'mina ẹni tẹ́ ẹ sọ yẹn tẹ́ sọ yẹn tẹ́ lọ́sẹ̀sẹ̀ ńlá yẹn ó wà láàrin ipò méjì kèé ṣe mùsùlùmí kèé asani ní farabalẹ̀ ó ní bó ṣe rí mo sọ àfa bó ṣe rí mo ṣe kíní ni mo sọ yìí lọ́ba lọ sáwíà ní e-, erigun kan nínú mọ́sálásí lọ́ba bẹ̀rẹ̀ lè kí o tiẹ̀ náà ń bẹ̀ ní àwọn abẹ́rìkúra bíi rẹ̀ làwọn náà bá ṣe kíní náà bá jọyìn rẹ̀ bó ṣe dá mọ̀tẹ́sílá lọ ìtazàlá e-, an majlisi alhassan albasori ah ṣe tá ni lágbá o ṣe rí gbogbo àwọn tá a bá jà fáà alikitaabu wa sunna nìkan ni ká máa kọ́ àwọn ọmọ hmm. ṣe rí anytime lọ́mọ yẹn lè ya ló lè ya ó lè yapa tọ́ba nípa alikitaabu wa sunna nìkan lọ́ọ́ bá ń kọ́ tọ́ba yapa ọmọ ṣàdúrà fún àmọ́ tọ́ọ̀ bá ń sọ nǹkan mìíràn tó ṣe alikitaabu wa sunna ẹ padà jà torí yọ padà gbọ́n bomi yóò rí pé ah, àfa ìtẹ̀ ń sọ kò rí bẹ́ẹ̀ ẹ̀fẹ́ sáré lásìkò tí kálukú ṣe láàfáà mọ́ yìí íńtánẹ́ẹ̀tì kálukú ìwé lọ́ka o yóò sì mọ bá àwọn àfáà tó kéwú jiyàn kọ̀mọ́ mùsọ́láwò alhadith kọ̀mọ́ náwù kọ̀mọ́ sọ́rífù kọ̀mọ́ òṣùlù alhadith òṣùlù fíkì lóga òyanjú ẹ̀yọ́ miami ẹ̀bọ́ kan ní sọ ní lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yìí mìíràn ní ọlọ́kọ̀ bá sànú tí ń pè ànábì Ìsá wípé ó ti wá ó ti kú kò ní kò ní sọ̀kalẹ̀ mọ́ ah ní kò kéwú ẹni bá kéwú lè máa sọ yìí kọlọmọsà fi mọ̀mọ́ wá o ọlọ́ni ìnàlá aláyàgífèrò àyùṣẹ́lá kàbí yìí ọlọ́ni ẹni tó bá ṣe ẹbọ nìkan lòun ò ní ṣe kíni lòun ò ní fẹ́ríjì wàyàgífèrò máa dùn náà dáálí kalima ìyàṣá ẹni bá ṣẹ̀ṣẹ̀ mí yàtọ̀ ṣe ẹbọ ó bá wò wọn ọlọ́wọ́ bá wọn lè ṣe àforíjì fún a jẹ́ pé ó sì rí mí ní mú mi ní nígbà tó lọ́n ti ní wọ́n wò wọn lè ṣe é jẹ́ mọ́mìn àmọ́ àwọn máa ń pè é lọ́dọ̀ àwọn afáàsùn náà ni pé fásikù mi lè fásikù mi lè fásikì ni o àmọ́ sì wà nínú ẹ̀sìn Islam akídà àtàwọn tá a wí òun náà tó nípa díẹ̀ ọlọ́ni wà ń tọ́ ìfàtà ní minal mu'minin àwọn ìjọ méjì nínú àwọn olùgbàgbọ́ òdodo èkìtà tálù tí wọ́n bá ń jà tí wọ́n bá ń jà wọ́n lè fọ́ra wọn lérí àbí wọ́n lè fọ́ra wọn lérí. ó lè para wọn àbí lè para wọn ọlọ́run wá ní wọ́n yìí nínú àwọn olùgbàgbọ́ òdodo náà wọ́n sì wá ẹ̀kọ́tàtàlù fa asìlẹ̀hù bẹ́ẹ̀ náà wọ́n mọ̀ ẹ ṣàtúnṣe wọn ò tí kú nínú àwọn olùgbàgbọ́ òdodo àyà náà àyà yìí yóò wá pé ẹbọ nìkan ní máa mú yàn má jẹ́ abẹ́ni ọlọ́run sì tún rí fáṣí pé tọ́yì fàtánì ọlọ́run pè wọ́n kèfèrí wọ̀nyí tọ́yì fàtánì mínàlì mùmìnì àkídà yẹn wá ń sin o àkídà yẹn ṣe kíni ẹni bá ṣẹ̀ṣẹ̀ ńlá kan káfìrì ni òun ni gbogbo àwọn tí wọ́n ń yọ ọ̀bọ̀n sáwọn ọba alárúbáwá ń sinwó alùsùn náà lòun náà gbé rẹ̀ yóò sì yọ ìbọn sí ákímù kí ló ṣe ó ní kó wá àwọn jẹ ọwọ́ kó àwọn ẹ ẹ lè gbójújà sí ànábì ní gbogbo ẹni tí a bá fi ṣe lérílérí yín ìbá gbé yín lówó. Ogun sẹ́dí mi láti lè wákàtí.